orúkọ ọjọ́ àti pípe rẹ̀ ní èdè Yorùbá àìkú ọjọ́ ìsinmi tàbí ọjọ́ ọ̀sẹ̀ Sunday ajé Monday ìṣẹ́gun Tuesday ọjọ́rú Wednesday ọjọ́bọ̀ Thursday ẹtì Friday àbámẹ́ta. Saturday orin fún àwọn kéékèèké ọmọ iléèwé àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta.